ẹ kú déédé àsìkò yìí ẹgbẹ́ àwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rùú Wednesday ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2024 àdúrà mọ́mi balógun ló kọ́ mi lórí ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ jákèjádò orílẹ̀-èdè yìí àwọn lọ́gàálọ́gàá lágbọn ètò ààbò ti sọ̀rọ̀ o lábẹ́ rẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn yóò dáàbò bo ètò ìṣèjọba àwarawa àti àlàáfíà orílẹ̀-èdè yìí wọ́n ní ẹ̀sùn tí olùfẹ̀hónúhàn kì í ṣe òtítọ́ rárá o Fálànà ṣe ìkìlọ̀ fún àwọn olùfẹ̀hónúhàn ó ní kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni lò wọ́n láti dojú òṣèlú àwa ara wa bolẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà aṣòfin tẹ́lẹ̀ kan ti sọ̀rọ̀ o ó ní ìwọ́de àti ìfẹ̀hónúhàn tí wọ́n ń ṣe jẹ́ ète láti dọ́gbọ́n gbàjọba lọ́wọ́ Tinubu ni ẹgbẹ́ òṣèlú APC yóò dá Ndume padà sípò gẹ́gẹ́ bí chief whip lẹ́yìn tó tọrọ ìdáríjìn ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti fún ilé ìfowópamọ́ unity ní àǹfààní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ providus ọ̀gá àgbà pátápátá àjọ ẹlẹ́ṣọ́ ààbò lẹ́nu ìloro orílẹ̀‐èdè yìí ti ṣe ìlérí pé oúnjẹ yóò wálẹ̀ ó ní kí gbogbo ọmọ nàìjíríà wà ní ìfarabalẹ̀ ààrẹ tinubu ti yan àwọn méje kan gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń rí sí ìgbáyégbádùn ọmọnìyàn lórílẹ̀‐èdè yìí nígbẹ̀yìngbẹ̀yìn kamala harris ti padà sísọ lójú igbákejì rẹ̀ ó yan gómìnà ìpínlẹ̀ minnesota ìyẹn Tim Walz. Ìròyìn amúlùdùn Bobrisky dáwọ́ dùnú pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú ọkọ̀ ojú omi láti ṣàjọyọ̀ àbọ̀dé rẹ̀ láti ọgbà àtúnṣe. Ìròyìn eré ìdárayá òfìlì àti òbórò dúdú ti fìdí rẹmi lágbọn tí wọ́n wà nínú ìdíje Olympics Paris 2024. Àwọn ìròyìn lóníranran lẹ́ọ̀jẹ̀ ìgbádùn ẹ̀ tẹ́ bá lè darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X àdúrà mọ́ mi balógun ló kọ mi.